الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين السلام عليكم ورحمة الله وبركاته أدا قف ولون أتروي كاتب فون أنبا محمد أبلون سبحانه وتعالى كي يبقى ìkẹ́ àtìgẹ̀ ta tọrọ fún anáwó kọlọ̀mbà àwọn ọba àkúrò àgbà ọmọ sàhábà àti gbogbo wa náà lápapọ̀. eléyìí ni ó tún máa jẹ́ ìtẹ̀síwájú lórí ìdánilẹ́kọ̀ọ́ wa tí a ń bá lọ lórí ọ̀rọ̀ ẹ̀sìn wa. ohun tá a sọ fúnra gbẹ̀yìn òun náà ni tó ní í ṣe pẹ̀lú ìgbàgbọ́ sí àwọn ìwé tí Ọlọ́run sọ̀kalẹ̀ fún wa. àjẹ́ kó yẹra pé àwọn òwe yìí ó pọ̀ ṣùgbọ́n ọlọ́run dárúkọ àwọn díẹ̀ fún wa níbẹ̀ ta ní ràn wá létí nínú àwọn òwe kàkájọ́ náà náà àwọn òwe tọ́lọ́run sọ̀kalẹ̀ tó jẹ́ òwe òkun taurat fún ta ní fanabi musa injil fanabi isa. Zabur fanabiwa Dawud Al-Quran fanabiwa Rasulullah ẹ̀hẹ́n ó ti kó sófò Ibrahim ayiwa ọlọ́ni sófò Ibrahim amusa aláwọn òwe pọ̀ ṣùgbọ́n ìtọ́lọ́ ń dákọ̀ fún wa làwọn ilé gbogbo wọn pátá gbọdọ̀gbà pé ọ̀rọ̀ Ọlọ́run ni wọn òfin tó wà nù òfin Ọlọ́run ni ṣùgbọ́n ìgbàgbọ́ tá a gbà yìí ìgbàgbọ́ lódindini èyí tá a máa lò gẹ́gẹ́ bí òfin tó ṣẹ́kù òun náà ni alukur'an karim òun náà sì ni èyí òfin tọ́lọ̀ ń fún ànábì wàá fi fún gbogbo ayé náà léni a tẹ̀síwájú lórí ìdánilẹ́kọ̀ọ́ náà tí ó máa jẹ́ ìdánilẹ́kọ̀ọ́ tó ní al-iman bìrúsùlì kágbà àwọn òjíṣẹ́ gbọ́ alìmọ́nù bìrúsùlì kágbà àwọn òjíṣẹ́ gbọ́ náà eléyìí nínú àwọn ẹ̀ka àgbàgbọ́ ni hadithi tó akafara bẹ̀rẹ̀ ọ̀rọ̀ wa nígbàtà bẹ̀rẹ̀ sí ṣàlàyé àwọn orígun gbàgbọ́ ẹ̀rí inú taka náà ni pé ká gba àwọn òjíṣẹ́ gbọ́ wa antumina ah, billahi wa malaikati wa kutubi àtisọ mẹ́tẹ̀ẹ̀ta ìsíwájú wa rusuli ló wákòlẹ́ ní ká gba àwọn òjíṣẹ́ gbọ́ tọ́lọ́run sí wa kí wọ́n á jíṣẹ́ fún wa torí ẹni tí ò bá gbà wọ́n gbọ́ àbí tẹ́yìn bá gba gbogbo wọn gbọ́ tí wàá gbà kan gbọ́ nu wọn irú ẹni bẹ́ẹ̀ kì í ṣe mùsùlùmí ọlọ́ọ̀ni wà máa ń yẹ kúròbìlà ẹnikẹ́ni tó bá ṣe kẹfìrí sọ́lọ́ tí ògbó náà bá gbọ́ pamọ́lá ìkàtìhí tó ṣe kẹfìrí sáwọn mọ̀lẹ́kà ọlọ́run tí ó gbà wọ́n gbọ́ wàkútù bìhí tó ṣe kẹfìrí sáwọn tíra ọlọ́run tí ó gbà wọ́n gbọ́ wàrúsùlìhí tí ó gbà wọ́n òjíṣẹ́ náà gbọ́ wàlìyàwómìl áàkìrì tí ò gbọ́jọ́ gbẹ̀yẹ̀gbọ́ ọlọ́run ní bẹ́ẹ̀ fàkọ́dé dọ́là dọ̀là lámbà ìdá ó ti sọnù ní sọnù tẹfẹtẹfẹ ó ti sọnù pátápátá irú ẹni bẹ́ẹ̀ ó ti kú lójú ọ̀nà àìpé kágbà àwọn òjíṣẹ́ gbọ́ nínú àwọn ẹ̀ka àgbàgbọ́ ni. bàbá ní àwọn òjíṣẹ́ a mọ́ ní àrọ̀súl àbí a tún mọ̀ pé ànàbí yóò lá ànàbí ọlọ́run a tún rọ̀súl lá òjíṣẹ́ ọlọ́run ẹni ṣe kankan náà méjèèjì àbó yàtọ̀ síra wọn ọ̀rọ̀ pọ̀ táwọn àfa lórí ilé pé ṣé tábà ti pé rọ̀súl òun náà tábà ní rasul ìmọ̀ sáǹdì fún nàbí rasul òjíṣẹ́ táwọn lẹ́yìn bó pè ní messenger a ní yóò sáǹdì fún nàbí yù prophet inú ọ̀rọ̀ tó sọ ní pé ibi tó bá ti tẹ́ lo ẹyọ ọ̀kẹ́ ó ti kó tùmọ̀ kejì sínú inú ọ̀tọ́ tó wá sọ ni pé tábà ní nínú òtùmọ̀ míì tábà ní ànàbí yóò ní tùmọ̀ tiẹ̀ tó yàtọ̀ sí rọ̀súlù àwọn àfọwà sọ pé ipò rọ̀súlù ó tún ju nàbíyù lọ ẹni gbogbo nàbíyù gbogbo prophet ó ní àfàn gbogbo rọ̀súlù gbogbo messenger ní nàbíyù wọ́n á ní gbogbo nàbíyù gbogbo ànábì kọ́ ní messenger nínú tòmọ́tò tó fún àyíkọ́ òun náà pọ̀ jù àwọn nàbíyù ṣùgbọ́n ẹnìkan ní jẹ́ rọ̀súl àbí kó tó jẹ́ nàbí yípo. àwọn òjíṣẹ́ ọlọ́tọ́lọ́run wọ́n pọ̀ ọlọ́ni mínú máa kọ̀sọ́ síná àlẹ́ìkì àwọn kẹwàtà sọ̀tọ̀ wọn fún rẹ̀ ànábì wà mínú máa lámúná túsọ̀ àlẹ́ìkì àwọn kẹwàtà àti sọ̀rọ̀ wọn fún ẹ ibi tó dé àwọn òjíṣẹ́ tọ́lọ́ ń dákọ̀ sáré rí fún nínú alukur'an sáré rí fún nínú ọ̀rọ̀ ànábì àgbàsọ́lá àtàjẹ́ rọ̀sùlù tọ́lọ̀ ń dárúkọ 25 ni wọ́n 25 òun ni wọ́n wọ́n aláwọn òjíṣẹ́ pọ̀ jántìrẹrẹ àwọn nàbí pọ̀ jántìrẹrẹ kódà a ní òtún wọn sọ pé àwọn nàbí pé thousands ni wọ́n ṣùgbọ́n tọ́lọ̀ ń dárúkọ fún àwọn nírọ̀sùlù yà 25 ni wọ́n ànábì wa Adam Nuh Ibrahim sọ́ọ́lì Musa àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tí Abu wa Muhammad sallam tó wá jẹ́ gbẹ̀yìn wọn. sáárà ìtọ́lọ́ ń dákọ́ fún wa àti tí ò dákọ́ fún wa gbogbo alágbọ́dọ̀ gbà pé òjíṣẹ́ Ọlọ́run ni wọ́n. àwọn orúkọ kan wà tó yẹ pé bá a bá ń gbọ́ àìmọ́ ìrìnkà tí wọ́n ń ni wọ́n lẹ ní eré làwọn òye sànẹ́bí ọlọ eré ẹni Lukuman tọ́lọ́ sọ̀rọ̀ ẹ̀ fún wa ẹ̀fọ́n mi máa ń pè lánàbí kò sànẹ́bí ẹni Lukuman tọ́lọ́ sọ̀rọ̀ ẹ̀ fún wa nínú Al-Qur'an nínú ẹni sólùkọ́r nẹ́yìn tọ́lọ́ sọ̀rọ̀ ẹ̀ fún wa nínú sátìlì káf àti èèyàn sì wà lórí rẹ̀ pé sànẹ́bí ni àbí kì í sànẹ́bí wà nù oníkédèrú tọ́lọ́ sọ̀tàn àti Musa ẹni rẹ ni Allahu alam nítorí lẹ́lẹ́rìí ni pé gbogbo àwọn ànábì pátá ọkùnrin ni wọ́n kò sí obìnrin nínú wọn gbogbo wọn lágbọ́dọ̀ gbàgbọ́ torí pé téèyàn bá ti kọ̀kan nu wọn pé eléyìí náà ànábì tèmi pé àpò ìṣe kèfèrí ní gbogbo ànábì ọlọ́run yẹn lọ́run sọ fún wa nínú Qur'an ọlọ́run kazabati qawmu Nuhin lil mursalin àwọn àjọ ànábì Nuhu wọ́n pe gbogbo ànábì nírọ́ nígbà tó dórí ìjọ ànábì wa húdù náà ẹ́ ọlọ́run tó sọ yẹn náà pé kázàbá tó húdù lùmọ́rùsẹ̀lẹ́n àwọn ìjọ ànábì wa húdù wọ́n pe gbogbo ànábì nírọ́ bákan náà ọlọ́run kázàbá tí sàmúdù lùmọ́rùsẹ̀lẹ́n àwọn sàmúdù ìjọ ànábì wa sọ́ọ̀lù ọlọ́run wọ́n pe ànábì nírọ́ tí húdù yẹ kázàbá tó àádọ́ àfọ̀n ló wà ọlọ́run ní gbogbo àwọn ìjọ yẹn pé gbogbo ànẹ́bì nírọ́ ó yẹ ká gbéra pé ànẹ́bì mélòó lọ́wọ́ aná sí wọn ànẹ́bì mélòó lọ́wọ́ aná sàjọ ànẹ́bì anú ànẹ́bì kan náà ni o mú ọlọ́run ẹ̀kọ́ gbogbo àwọn ànẹ́bì nírọ́ nítorí kíní ẹni tó pẹ́ tó bá ti pè kan nírọ́ báyìí ẹ́ gbogbo ẹ̀ ló gbàgbọ́ ẹ̀ torí gbogbo ànẹ́bì ọlọ́run pátá ẹ̀sìn kan náà ń wá ọlọ́run ló wọn ìmọ̀ àti náà lẹ́pẹ̀pẹ̀ sí ọlọ́kẹ̀lẹ́ fún ẹnìkan lófin nígbà tí ó di ìgbà míì kọ́nà ó yí òfin yẹn padà díẹ̀ lágbójú ní ìgbà níbi lọ́wọ́ náà kírun bá ti ń kiri yàtọ̀ síra wọn pàṣẹ adébìkan lọ kọ́nà tó mú sí fẹ́ kẹ́ mọ́ kí èsì mo gbogbo wọn pátá ọlọ́run kẹrẹ́ mi ti torí ẹ̀ tẹ́ni bá téèyàn bá ti takà níbi wọ́n gba jesus gba anabi wa isa wọ́n gba sakaria gbọ́ wọ́n gba joseph gbọ́ yusuf nu àbí wọ́n gba isaac gbọ́ isiaku nu wọ́n gba abraham gbọ́ muhammed wa ń kọ́ ọ́ làwọn gbàgbọ́ muhammed tó ti láwọn gbàgbọ́ kí náà ṣe ní gbogbo ẹ̀yọ́kù náà kèfèrí ni wọ́n. ó yẹ pé gbogbo àwọn ànẹ́bí ọlọ́run pátá la gbọ́dọ̀ gbà òfin wọn tán mú wá àmọ́ mọ́ bàbá tiẹ̀ mọ́ gan-an ọlọ́run ní ká máa tẹ̀lé mọ́ ètò kù tá a máa tẹ̀lé yìí tá a nàbí ṣe kéde tó fún wa ṣùgbọ́n àgbà kó gbogbo ànábì tí wá ṣíwájú rẹ̀. ipò ànábì ọlọ́run ló wá gàjù ní àwọn ẹ̀dá kò sí pẹ́ẹ́n tó lè tó ànábì ọlọ́run ní wòlíì kìnnìkan kìnnìkan kò sí. ànábì ọlọ́run dẹ̀rẹ́ àìsíṣẹ́ débẹ̀ tètè pé ìgbà tó wá kírunkírun lọ́nà ah, wọn dá ni ẹ̀ṣà ni wọ́n ìyẹn ni òfin lè ṣírú wọn tó pé káìpẹ́ ni wọ́n wà ní ẹlòmínú jẹ́mi náà ṣiṣẹ́ dáadáa kí n gbàwẹ̀ kí n kírun tó máa ṣàdúrà tó bá dijọ́ kẹ̀mínú di àrẹ́bí èèyàn létí ìyẹn ṣiṣẹ́ débẹ̀ ọlọ́run sàwọn ní ẹ̀sà yẹn. bákan náà táwa sọ pé ànábì tọ́lọ́ kọ́kọ́ ránṣẹ́ alábẹ́bí wa ní àlẹ́ ìsàlámù ànábì pẹ̀lẹ́ nígbà tá a dá yé lànà bí Ibrahim nígbà tó ló bẹ̀rẹ̀ sí wọn ti pa àwọn èèyàn tí ń ṣèbàjẹ́ lórílẹ̀ ànábì wa Nuh ni ta ló wá jẹ́ ìgbẹ̀yìn gbogbo wọn pátá ànábì wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam kò sáà náà bí mi lẹ́yìn rẹ̀ mọ́ òun ànábì gbẹ̀yìn ẹnikẹ́ni tó rárá Muhammad sallallahu kí ni irú ẹni bí ó jẹjẹ mọ́ ẹ jẹ́ kí fèrè àbíkẹ́nìkan tẹ̀ wá pera rẹ̀ lẹ́yìn ìta àníbàmọ̀ sọ́nà ti lọ irú ẹni ẹ̀kẹ̀fẹ̀ rí ní ọmọ jẹ́ àgbọ̀dọ̀ gbà pẹ́ nìkan tó ń gbọ́ tí ó jẹ́ anábì ọlọ́ lẹ́yìn àníbàmọ̀ sọ́nà. àyíkú wà tí ó ti sánábì mọ́ ṣẹ̀rí àtánábì mọ́ wa tó jẹ́ anábì gbẹ̀yìn náà ní gbogbo ayé ọmọ ṣèkìní yóò mọ̀ lò lọ ẹni tí ò bá ti lò kì í ṣe mùsùlùmí. kọ́mọ́ni mo ń tẹ̀lé Jesus ó ṣe mùsùlùmí tó bá ló ń tẹ̀lé Jesus ìjọba kò ṣe mùsùlùmí torí pé nítorí ká tó sọnù gbogbo ànábì ọlọ́run la rí ẹ̀kọ́ ti kú ẹni tí ó ti kunu ẹni tani ànábì àìsà ọlọ́run gbé lọ sọ́mọ̀ ni tó bá padà dé nígbẹ̀yìn ìgbà ṣẹ̀rí àwọn onímọ̀ tẹ̀lé jẹ̀mọ́ ṣẹ̀rí ànábì àwọn ọ̀sọ́là irun tá a kí ni ó mọ̀ kí àwẹ̀tágbà ni ó mọ̀ gbà ó yẹ ká gbéra pé àníkò sànàbí mi lẹ́yìn ànábì sànàbí mi ò ti wá bá wọn àná fún alẹ́ àníkò sànàbí lẹ́yìn ànábì àwọn ọ̀sọ́là sànàbí yìí sábà padà dé nígbẹ̀yìn ìgbà tọ́lọ́ sánàbí rẹ̀ ti tọ́ wá lẹ́yìn ànẹ́bí bá ẹ sọ̀rọ̀ ànẹ́bí mi ò wá ànẹ́bí tó ti wà tẹ́lẹ̀ náà ni ìsì sáyé báyìí ó wá lo ìṣẹ̀mí rẹ̀ tó tó kù ni ìtàbí àpá ànẹ́bí mi wà ní pé lọ́sẹ̀ bí ànẹ́bí mi lẹ́yìn ìtọ́sẹ̀ wá gbé dìde yẹ láàrín mi wà wọ́n ti sábà dé ànẹ́bí mi ò wá ànẹ́bí tó ti wà tẹ́lẹ̀ gbogbo wọn pátá náà la gbọ́dọ̀ gbàgbọ́ bákan náà ipò tiwọn náà tó wá jọra wọn lọ nínú àwọn ànábì aráàlú mẹ́rin kátàkùn ní ulul azmi àwọn ipò wọn tó ga ní àwọn ulul azmi náà ní ànábì wa Muhammad ẹ̀dẹ́ wọn márùn ni ànábì Muhammad ànábì wa Nuh ànábì wa Ibrahim ànábì wa Musa ànábì wa Ìsá àwọn márààrún yẹn láàrẹ́ rẹ̀ púpẹ́ àwọn ní ulul azmi ipò tí wọ́n tún wá gá àwọn márààrún yìí ránkì tí wọ́n tó ga nínú àwọn márààrún yàtọ̀ àrùn méjì rẹ̀ pé khalilu làwọn àyànfi ọlọ́run náà tún wá wọnú òun náà ni ànábì wa Muhammad àtànábì wa Ibrahim èkó tí wọ́n tún wọnú gan tọ́ba tó wá mú ọdún jáwá àníbà àwọn ìfẹ́ ló tó wá padà wà lókè òun lakán ìdí gbẹ̀gbọ́n máa bá ṣe mọ̀ sí. àìpé ní gbogbo ẹ̀dá tọ́lọ̀ ń dá láyé lẹ́ẹ̀dẹ̀ èèyàn o ta ló lájú àníbà Muhammad kò gbọdọ̀ sí iye méjì ń bẹ fún yẹn. àníbà ni àìwá fáwọn ànábì ọlọ́run ká mọ forí ìkan gbá kan o bí wọ́n yẹn ṣe máa ń jiyàn láàrin bí kọ́mọ jiyàn láàrin àtọ́bá nífẹ̀ẹ́ ọjọ́ táyìn kan sọ pé ànábì àwọn lọ́gbà tí ẹjọ́ Yunus lọ ànábì Yunus ànábì ta ní wíwé kíní kan ẹ mọ̀ ṣe láàrin ànábì ọlọ́run pé kẹta àjò kan lọmọ gbogbo ànábì yìí tọ́lọ́n kan sọ pé kó nǹkan tó lè kó nǹkan tó lè báyìí ẹ kàn mọ̀ ní ọkàn ní ẹ sì mọ̀ fún bó ṣe lè ṣùgbọ́n kí adùn káwọn fi yan rẹ̀ ẹ mọ̀ fi ṣe fáàrí pé fún mi lágbájá ànábì ò tẹ̀lé yín láìkì jìnnà gbogbo wọn la gbọ́dọ̀ láìkì o ẹ̀hẹ́n kìí sáwọn ní ká àwọn ní fáǹsì ẹ̀dá o ẹ̀ka máa sọ yín jáde lẹ́nu tọ́rọ̀ bá kẹ́kọ̀ọ́ ráńpá àtọ́lọ́ tó fún ráńpẹ́ tó ga jù ní ṣùgbọ́n kèsì táwọn fi ń ṣe fáàrí fanfa so eléyìí nínú tí a tún gbọ́dọ̀ mọ̀ ni àwọn anábì ọlọ́run yìí ọlọ́run wá fún wọn ní mùjísà àti ṣe mírákù mírákù tó lọ́n fún wọn nítorí kíni kàn fi jíṣẹ́ kàn fi jíṣẹ́ ìyẹn náà mọ̀ fi hàn àwọn èèyàn pé á àwọn ẹni yìí tó tọ́ ọlọ́run ló rán wọn torí mẹ́rà kò yẹ kì í ṣe ní tíyẹn lè ṣe. àkọni yóò ní ọ̀nà jésù ń pẹ́ ọ́ ọ̀rẹ́ kí ni ká pásọ̀ lọ́wọ́ ẹ̀rẹ́ mẹ́rà kù rọ̀ ó fẹ́ tàn yẹn ni o òun náà ló ń mẹ́rà fẹ́ wọ́jà náà bí ọlọ́run mẹ́rà kù láńpẹ́ ni mọ̀ọ́jísà tó jẹ́ mọ̀ọ́jísà fẹ́nìkan ò lè rí rẹ̀ mọ́ wa tó takun tá a ti mọ̀ ọlọ́run á ní kó jáde látọwọ́ ànábì ọlọ́run káyẹn lè bá gbà ah, ti mú mẹ́rà kù rẹ̀ pé á jù sínú náà alùpàpẹ́ ní máa ń jó yẹn ní inú òjò ọlọ́run ní kó tutù kó tó wá jẹ́ sàlámọ́ kó tó jẹ́ tutù tàlàáfíà ànábì Ibrahim ìlú mìíràn kún lánìí tọ́lọ́mù fún. ànábì wa Mùsá tẹ́tẹ́ ẹ̀ pọ̀ ara ẹ̀ lọ́pàá tọ́lọ́mù fún ọ̀pá lásán ni kò sàn kẹ́kẹ́ sí kò wí kẹ́kẹ́ sí ọlọ́nkẹ́ ni àwọn ẹtí ní kàbí yẹ̀mí ní kàyà Mùsá ìrẹ́ mú sákẹ́ lọ mú dáná náà ọ̀pá mi ní àtàwà káwà lé abí kí ẹni tí ń dáná jẹ tí ìwà fara tì báyìí tó bá fẹ́ rẹ̀ sí lé àwọn oṣù bí alága náà ní fi ń dáná ẹ̀mọ́ fi pa kókó fún ọmọ fi kọ́ dàrẹ́tì wọn. ọlọ́run kó jolẹ̀ lọ́ka bá de jò musa gan fèrè sí ọlọ́run lọ mú padà tó àwọn mùjísà tó lọ́n fún ni láti lọ fèsì ta ní fèrè àwọn nígbà tí fèrè àwọn orí kí ló pè é lọ ní ìdánlélé ẹ nígbà tí padà borí àwọn onídẹ́gẹ̀ẹ́ padà confess pé eléyìí ṣe tán eléyìí ṣe ń tẹ́yẹ̀ lè ṣe bẹ́ẹ̀ ni tó bá fọwọ́ síbi abíyábà tó bá rẹ̀ yóò mọ́lẹ̀ ra ní tẹ́yẹ̀ onílé wo àtàwọn mímí tọ́lọ́ ń fún ọ̀pá iná lọ́nà kó fi na àpáta nígbà táyẹ̀ fẹ́ mú mi tán rómi mú ó fi na àpáta bá àpáta sì la lọ́nà méjìlá fámìlì kọ̀ọ̀kan fámìlì méjìlá ní kálukú fi lọ́ọ́ mú mi àbúyó ọ̀pá iná ló fi nú òkú tó ṣe kí ni lọ́nà sì ṣí ara mọ̀jíra tọ́lọ́wọ́ fún mi bákan náà ànábì wa dáwùdù kọ́ ọlọ́wọ́ fún mọ̀jíra tó pọ̀ èrò ẹni ọlọ́ni yájì balẹ̀ awé máa wà pẹ́yì òkè mọ̀ tẹ́rí bá fún àwọn ẹyẹ tí bá ń lè kọjá mọ̀ tẹ́rí wọ́n ti mọ̀ sàfọ́mọ́ wà lánà làwọn ní hadid bí irin ṣe rí kò sí ní ládọ̀ lẹ́mi ṣe ànábì wa dáwùdù nítorí bá fẹ́ sọ irin dà lọ́lọ́run ti rọ̀ fún un. ọmọ rẹ̀ Suleiman ńkọ́ àtẹwálé kínkà ọlọ́run dá lọ́lá pé ń gbọ́n táwọn kòkòrò lẹ́lẹ́ ń sọ ń gbọ́n tẹ́yẹ ń sọ ìdè ìran yẹn sẹ́ ìran alùjẹ̀nu sẹ́ afẹ́fẹ́ lè gbé lọ láti bí kò yóò nídìí jẹ́ẹ̀tì láti bí ọlọ́run ní kó lọ ibi tó jìnà gan lápẹ́jú inú tọ́lọ́run fún un àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ànábì Ìsá ẹ̀rí ẹni tó bá ti dẹ́tẹ̀ tí gbogbo ara ti pàpò ó bá fọ́ kẹyọ́ lálàáfíà afọ́jú bákan náà ìyẹn kan kúnjọ́ kan lọ́ni kò jù nàìjíríà tó lọ́n fani wa ẹ̀rí sànù nítorí kíni lẹ́yìn ìwé òfin tọ́lọ̀ fún ọ káyẹ̀ tó lè mọ rí àwọn mùjísà ìlànà pé ah, aláwọ̀ ẹni yìí wọ̀nyí sí ìyẹ̀ lásán ọlọ́run ló fi kíni rọrùn torí páwọn onídán tọ́nà bá ah, fi rí àwọn olè tó lè ṣe káyí dán ni kò ní lè ṣe báyìí ìyẹn làwọn onídẹ̀ẹ́sì káwọn ẹ̀ fìdí ti gbà pé ààrùn ọlọ́run lórí lè àdébà mọ̀ fún wa ń kọ́ ẹ̀kọ́ ẹ̀kọ́ ni wọ́n pé mírásù mírásù àbí tọ́ọ̀sì tẹ̀lá nínú àyíká ọlákà mùsùlùmí èkìgbè kaba bẹ́ẹ̀ ànábì wá pọ̀ gan ṣùgbọ́n ètò tóbi jù ní mírásù ànábì wọn ní alukuran tọ́lọ̀ ń fún ìwé òfin tọ́lọ̀ ń fún téèyàn kan lè rírú ẹ̀ mú wa tó yẹ pé ọgbà tí kò sábà tó ń ka lé ní yóò mọ̀ dùn gbàpá ẹ̀rẹ́ ń sọ̀ka lé ní òfin yẹn tó bá ti mú àbí ìtànṣe lé ní a máa lọ wo òfin fẹ́ ti gbélẹ̀ tọ́nà ti gbélẹ̀ fún abẹ́ ká tó bí bàbá ńlá bàbá ẹnu kọ̀ọ̀kan wa yóò sì mọ̀ bá tìrò yìí tó ìdè mọ̀ bá mu lọ náà kò sẹ́ni tó wá lè rú òfin yẹn mú wa ẹ̀rá òyìn rà á sòfin onítọ́dún márùn-ún á tó mọ̀ yí padà pé òfin yóò dá mú mọ̀tọ́ lọ́hùn tó pé ìrìnà fún ni látọ̀dọ̀ lọ gbogbo àsìkò ló ń bá mu gbogbo ayé lẹ́sìn ni ó ń bá mu ọ̀rọ̀ kọ́rọ̀ ní kéèyàn ní kùránì ò báyìí kan òun ni ò fẹ́ tẹ̀rí bá fún bákan náà ní omi akutọ́ ló ń fa níbi ní alẹ́ Isra wal Miraj orin ìrìn òru láti Mọ́kà lọ sí Jerusalem bákan náà ọlọ́run agbèlọ sí sẹ́mu kì í ṣe lẹ́mìí o tó dá pẹ́ mi ló fi lọ kò sí tuntun bẹ̀ dàn àbí lára náà ló fi lọ ó débi tẹ ẹ̀dá ẹ̀dá kan ò dé láyé ó yẹ tó sọ̀kalẹ̀ sílẹ̀ tó mú ọlọ́run sọ̀kalẹ̀ àwọn mìíràn kò rẹ̀ ìgbà tán kẹfìrí tẹ́ gbà kan ni kó fún aláàmì kan ní bá gbà àbí ọlọ́run ní kí kíní pín sí méjì kò fòpá wọ́n ti wò kan lọ́nà kejì wọ́n tán kẹfìrí ńkọ́ ẹ̀rùmí ò tó gbà nu wọn náà ni o àìwá mọye báná bí sẹ pé tó bá kẹ́wọ́ lẹ́bàá omi ò mọ̀ fún bẹ́ẹ̀ pàápàájọ́ ọ̀rọ̀ máa lójú ogun tí kò bá tóbi ó ti bẹ́ẹ̀ tí èsẹ̀ ẹwú nǹkan sáfà nǹkan náà ẹwú nǹkan fà kẹkẹ òun fà tẹ kẹkẹ òun ẹlàlùjẹ ní Ọlọ́run fi ọwọn lé ní ọmọ jẹ nínú tí wọn tún mọ jíṣẹ́ agbọrọgbà bẹ. àwọn táwọn tẹ̀lé wọn tọ́jú sànẹ́bí kọ́ kábàkan ni èmi ò ní òsì mìíràkù bá nẹ́bí ní ọ̀hún um, sànẹ́bí ọlọ́ni lẹ́yìn àwọn ànẹ́bí ọ̀nà kẹ́ni pé ẹ mọ̀ bá bẹ́ẹ̀ sí mìíràkù yóò kẹ́kọ̀ọ́ ní gbogbo àdéhùn ni mo wà ọlọ́kẹ́ ni kò kẹ́ gbàǹgbà kan láti fi jíṣẹ́ ànẹ́bí wa sọ́ọ́lì wàtáyàn ẹ dúró lé lọ́rùn ẹ máa ń mú àmìwá mámìwá bàbá mámìwá àágbà wà fi mọ pé òótọ́ ló sọ bá ti ń wò náà ní kí làǹkó mi fi jáde látara òkè àkànní pẹ̀lú ọmọ rẹ̀ kékeré àmì tó ló ń fa ọ̀nà ọlọ́wà ní ẹ̀yìn lẹ́bẹ̀rẹ̀ àmì o àkómi yóò mọ omi jọkẹ̀ yóò mọ omi jọkẹ̀ ìjọba àkómi bá mọ omi yóò mú gẹ́gẹ́ pé tí wọ́n bá dé jọ́kì ní ọ̀nà ìṣẹ́kì ní ọ̀nà ìròyìn mọ́ tó ń tẹ́ ríyà rẹ̀ ríyà rẹ̀ lògbé là fún mi àgbè ní bàbá padà wá ní wọn padà wá pa lọ́lọ́wọ́ àti wá pa wọn nù àlejò ayé yunus ńkọ pẹ̀lú ẹja ẹ̀bí wọ́n ju láti nu ọkọ̀ ojú omi ìgbà tọ́kọ̀ ojú omi kún ju bó ti yẹ kókó lọ wọ́n ju sọ́kọ̀ ojú omi ó bọ́ sẹ́nu ẹja láti nu ẹja ní ní ìṣe sẹ̀ bẹ́ẹ̀ ní ṣe sàfọ̀mọ́ ọlọ́run ọlọ́run pọ̀ ó ju látọ̀kẹ́ inú omi ní sàlẹ̀sàlẹ̀ ó tún wá kọ́ ya gbogbo òkun wá bọ́lẹ̀ síbi tó mọ̀jísà tó lọ́n fún mi àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ so agbọ́dọ̀ gba àwọn ànábì ọlọ́run agbọ́dọ̀ gba àwọn gbọ́ ara ànábì ọlọ́run tó jẹ́ pé ó jẹ́ ànábì ọmọ rẹ̀ jẹ́ ànábì ó níyàwó méjì ọmọ ìyàwó jẹ́ ànábì ọmọ ìyálé jẹ́ ànábì subhanallah ànábì wa Ibrahim obìnrin ló bí Ismaili bákan náà ló bí Ishaq ní ìdílé ìsáàkù yẹn ìsáàkù tó wá bí ọmọ oní ọ̀tún jáde bí ó bí yakubu yakubu náà tún lè kí ni ó tún bímọ ó jẹ́ yusuf àìpé yusuf bàbá rẹ̀ ànábì ọlọ́run bàbá bàbá rẹ̀ ànábì ọlọ́run bàbá bàbá rẹ̀ ànábì ọlọ́run. bákan náà rí ànábì tẹ̀gbọ́ntàbúrò látọ̀dọ̀ ìyá kan náà bàbá kan náà musa àti haruna ẹ̀gbọ́ntàbúrò ni wọ́n. àtúntò lè ànábì tí bàbá náà jánábì dàúdù ànábì ni ọmọ rẹ̀ èyí suleiman ànábì ni bákan náà zakariya ànábì ni ọmọ rẹ̀ yahya ànábì ni so àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ náà ànábì ọlọ́run tí ọlọ́run subhanahu wa ta'ala ti ọ̀run ẹ̀sùn wa àwọn ànábì ọlọ́run nínú ìròyìn wọn ni pé olódodo ni wọn àgbẹ̀rọ̀pá ànábì fẹ́ parọ́ bákan náà wọ́n yẹn ti jàǹbá gbogbo tọ́lọ̀ bá ti ràn án máa jíṣẹ́ pé nínú ìròyìn wọn bákan náà ìtumọ̀ wà fún wọn ìtumọ̀ ni pé kọ́lọ̀ ń sọmọ kó ń bi àṣìṣe tó bá ti mi sí gẹ́gẹ́ bí ìjọmọ kèjẹ́dé yẹn ọlọ́run kọ̀rẹ́ tí wọn bákan náà ìtí ń ṣẹlẹ̀ sáwọn yẹn máa ń ṣẹlẹ̀ tí wọn làbí pẹ́ náà kú àbí ẹ̀ǹjẹ̀ ọmọ mú ọmọ ń sùn lọ́dọ̀ àwọn òjíṣẹ́ sọ bá ibi ó yẹ kọ́lọ̀ sọ mọ̀lẹ́kà kalẹ̀ kó máa wọ́nu ẹ̀ pẹ̀ irú òjíṣẹ́ tó ń lọjà bẹ́ẹ̀ ni ọlọ́run ní kẹrin tó máa nìjà gánà máa ṣiṣẹ́ ẹ̀nà ìṣiṣẹ́ àyèwà àwọn ànábì ọlọ́run agbọ́dọ̀ nífẹ̀ẹ́ wọn agbọ́dọ̀ gbà pé nìkan wà láyé tí ó dáa fún wọn wòlíì kan irú wòlíì wo nu tó gbẹ́ tí wàá jẹ́ wà léyìn ọ̀la àyànfẹ́ ọlọ́run ọ̀rẹ́ ọlọ́run ipa tẹta ni ó tọ̀ ipa tẹta ni ó tọ̀ nípasẹ̀ ànẹ́bí ọlọ́run ẹ̀tọ́ ìlànà oní òtò àdìràkọ̀ sánẹ́bí ọ̀gbọ́n àwọn ẹ̀ta àwọn òyì o á lẹ́nu ibi tí náà yóò ẹni ọlọ́run ó jẹ́ bọ̀ nígbà téèyàn wá pàṣẹ ẹni tí ó rí ọlọ́run ló dàbí tí èdè wàlí ìbò ló dàbí èdè wàlí nígbà tó ní wàlí kẹwà kéé kírun tó ti fẹ́ tẹ̀lé e ń kírun ṣé wàlí ni àbí ṣe tán ẹ̀hẹ́n ni ni àkọ́kọ́ kẹ̀yẹ́ ti nẹ́bà tó máa ń lẹ̀ mọ́ra èyí ọlọ́run ló mọ wà nílá tọ́jọ́ rẹ̀ ọlọ́kẹ́ lè fi sọ́kàn àwa rẹ̀ sábà mọ̀ pé alágbájá olùsìn náà ipá àyẹ̀fẹ́ ọlọ́run yóò jẹ́ ọmọ kí ẹ mọ́ ṣe lọ́wọ́ àbí kó mọ́ ṣe bídíà kó mọ́ ní ìlànà ànẹ́bí kó wá ní wà lílo ọ̀rẹ́ jẹ́ wà lílo pàápàá jùlọ ànẹ́bí àwọn sọ́lám àgbọ̀dọ̀ tẹ̀lé lánà rẹ̀ àgbọ̀dọ̀ tẹ̀ tọ́lọ́run lànẹ́bí ìgbẹ̀yìn ẹnìkan tí tó fi kó ni pé àwọn ànẹ́bí ọlọ́run èèyàn tán bí àwọn náà ní àwọn náà wọn ní ìyá ní bàbá ànábì wa Ìsá lọ́lọ́run kan fi ṣe àmì pé ó ní ìyá kó mọ́ ní bàbá kìí sọmọ ọlọ́run kò sọmọ ọlọ́run wọn o àkọ́ni yóò tẹ́ pa ànábì Ìsá lọ́mọ ọlọ́run níbo náà ti rí o àwọn ànábì ọlọ́run ẹni tẹ́bi ni wọ́n ti Ìsá kan yàtọ̀ ní tẹ́bátá ti ti Ìsá tó wá jọ wọn lójú náà pé ọmọ ọlọ́run lókè bó láwọn àti Ibrahim tó ní Ìsá tẹ̀ tún níyà Ibrahim àfọ̀n ah, Ádámù tẹ̀ kò níyà kò ní bàbá ọlọ́ni inna masala Isa inda Allah àpèjúwe ànábì wa Isa lọ́dọ̀ ọlọ́n kà masala Adam ó dàgẹ́ bí àpèjúwe Adam ọ̀làkọ̀ omi ń tòrọ́ bí tọ́lọ̀ ń dá látara yẹ̀pẹ̀ kúmọ̀ kọ́lá la òkun fàyàkùn ọlọ́run àníwá àmọ̀ jáná bí ọlọ́run yìí sì ń jẹ́bẹ̀ eléyìí nínú tẹ kámọ̀ ní káwá tẹ̀lé lánàá ànábì àwọn ọ̀sánlá ká tẹ̀lé ìtẹ̀lé lánàá ànábì ìtẹ̀lé á padà ṣe lẹ́tọ̀ lórí ẹ̀ lẹ́kùnrẹ́rẹ́ inshallah ta'ala pé báàbù tó fẹ̀ ni téèyàn fi ní ṣe bídíà hmm. kí ó mọ̀ pé ọ̀nà tó yẹ kí kí n rìn ní. sọ ànábì ọlọ́run ní ìwọ lórí wa àìbú wọn o ẹni tó bá ti bá ànábì ọlọ́run yóò di kèfèrí o ẹni tó bá ti pépèlé wọn yóò di kèfèrí o ẹni tó bá ti kọ̀ lànà wọn yóò di kèfèrí o pàápàá jùlọ ìlànà ànábì sọlá tó jẹ́ ànábì ìgbẹ̀yìn orílẹ nínú àwọn ojúṣe tó yẹ ká mọ̀ ní ọlọmọ asùnfàánù àtàlà kí ó ṣàánú wa kó káwa kọmọlẹ́yìn wọn kó búra dìde pẹ̀lú wọn lọ́jọ́ gbèdé alùkìyàmà wasallallahu wasallam ala nabiyina muhammadin wa ala alihi wa ashabihi ajma'in.